ẹ kú dédé àsìkò yìí níbi tẹ láǹfààní láti mọ tẹlifíṣàn Orísun ìròyìn mẹ́wàá ló ń dé sí ojú ìwòran yín orúkọ tèmi ni Elijah Adégòkè ìròyìn ọ̀hún lẹ́kùnrẹ́rẹ́ àjọ tó ń gbógun ti ìwà àjẹbánu Economic and Financial Crime Commission EFCC ti gbé òṣìṣẹ́ ilé ìfowópamọ́ kan tí orúkọ rẹ̀ ń jẹ́ Kọ́lá Odùwọlé lọ sí ilé ẹjọ́ lórí ẹ̀sùn jìbìtì tí ó jẹ́ ọgọ́rin mílíọ̀nù náírà Odùwọlé ni wọ́n gbé lọ síwájú adájọ́ àgbà Musa Danladi ti iléẹjọ́ gíga tó wà ní ìpínlẹ̀ Katsina gba ọwọ́ ẹ̀ka iléeṣẹ́ àjọ EFCC tó wà ní Kano lórí ẹ̀sùn oníkókó mẹ́fà tí ó dá lórí ẹ̀sùn jìbìtì Odùwọlé ni wọ́n fi ẹ̀sùn kàn pé ó ṣe ayédèrú ìbuwọ́lù alámòjútó iléèfowópamọ́ náà lórí ìwé ẹ̀rí àfowósípẹ́ kan ó sì fún àwọn oníbàárà kan èyí tó jẹ́ kí àwọn oníbàárà náà fi owó sínú àsùnwọ̀n náà tí ó sì jẹ́ wípé owó nìkan ló láṣẹ sí àsùnwọ̀n náà àjọ EFCC nínú ọ̀rọ̀ àtijáde tó gba ọwọ́ olórí ìlúkoro àti ìròyìn rẹ̀ Délé Ọ̀yáwálé jáde ṣe àlàyé pé ìwádìí fi hàn pé lẹ́yìn tí àwọn oníbàárà náà ti fi owó sínú àsùnwọ̀n ọ̀hún ni olùjẹ́jẹ́ náà bẹ̀rẹ̀ sí ní fi owó sọwọ́ sí oríṣiríṣi àsùnwọ̀n aládàáni láti lò ó fún ètò okòwò tirẹ̀ ọ̀rọ̀ náà ló ní ìjìyà lábẹ́ òfin orí òjìlé lọ́ọ̀ọ́dúnrún àti mọ́kànlélógójì ó lé lọ́ọ̀ọ́dúnrún ti òfin ilẹ̀ Katsina ti ọdún 2019 àmọ́ olùjẹ́jọ́ ọ̀hún sọ wípé òun kò jẹ̀bi àwọn ẹ̀sùn náà ní báyìí adájọ́ Danladi ti sọ pé kí wọ́n fi sínú àtìmọ́lé fún ìgbà díẹ̀ ó sì tún sún ẹjọ́ náà sí ọjọ́ kejìlá oṣù kẹwàá ọdún tí a wà nínú rẹ̀. ẹgbẹ́ àwọn onílé epo bẹntiró ní ìpínlẹ̀ Rivers kò kópa nínú ìyanṣẹ́lódì tí ẹgbẹ́ àwọn òṣìṣẹ́ ń pinnu láti gùn lé tẹ́lẹ̀ rí alága ẹgbẹ́ petroleum product retail outlet owners association of nigeria franz ndinka ló rọ àwọn oníléepo ní ìpínlẹ̀ rivers láti ṣí iléepo wọn kí wọ́n sì tajà fún àwọn tó fẹ́ rà á ó ní ìgbésẹ̀ yìí wà látàrí ìpàdé tí àwọn olùdarí ẹgbẹ́ náà ń ṣe láti jíròrò lórí ìpinnu ẹgbẹ́ òṣìṣẹ́ ìpínlẹ̀ rivers láti yanṣẹ́lódì dínkà sọ wípé àwọn olùdarí ẹgbẹ́ àwọn elépo rọ̀bì ní ìpínlẹ̀ Rivers yóò tẹ̀síwájú láti máa ṣe ìpàdé pẹ̀lú àwọn aṣojú ìjọba àti àwọn àjọ tọ́rọ̀ kàn láti mọ ohun tí yóò tẹ̀lé sí i Dínkà tún ní àwọn yóò tẹ̀síwájú láti rí dájú pé àwọn ọmọ Petroleum Product Retail Outlet Owners Association of Nigeria náà pa gbogbo òfin ìjọba mọ́ ó ní ó ṣeé ṣe kí àwọn ènìyàn mọ̀ pé kọmíṣánná fún ìròyìn àti ìlúkoro Paulinus Nsirim àti olùdarí yanyan ètò òfin tó jẹ́ kọmíṣánná ètò òfin ọ̀jọ̀gbọ́n Zaccheaus Adangu ti panupọ̀ láti ṣàlàyé rẹ̀ ó ní ilé-ẹjọ́ tó ń rí sí ọ̀rọ̀ àwọn òṣìṣẹ́ tó wà nílùú Èkó ti dá ẹgbẹ́ Trade Union Congress àti ẹgbẹ́ Nigerian Labour Congress lọ́wọ́ kọ́ ó ní títí ìdájọ́ yóò fi wáyé lórí ẹjọ́ tí àwọn òṣìṣẹ́ pè tako ìjọba àmọ́ ẹgbẹ́ àwọn òṣìṣẹ́ náà dẹjọ́ ọ̀hún nù bíi omi ṣànwọ́ wọ́n sì pinnu láti yanṣẹ́lódì gẹ́gẹ́ bí ààrẹ wọn Àyùbá Wàbá ti pinnu rẹ̀ nínú àtẹ̀jáde kan àti wípé nínú ọ̀rọ̀ àtẹ̀jáde ọ̀hún ni ààrẹ ẹgbẹ́ NLC ti kìlọ̀ fún gómìnà Nọ́sìn Wike láti má ṣe jẹ́ kí ohunkóhun ṣẹlẹ̀ sí òṣìṣẹ́ kọ̀ọ̀kan lásìkò ìfẹ̀hónúhàn àmọ́ ìròyìn tó tẹlifíṣàn Orísun lọ́wọ́ ni wípé wọ́n ti fagilé ìyanṣẹ́lódì ọ̀hún. látàrí olóbó tí àjọ ẹ̀ṣọ́ aṣọ́bodè ta ikọ̀ ológun nípa ikọ̀ Boko Haram ní báyìí ikọ̀ ológun sọ wípé àwọn ti múra láti pèsè ètò ààbò tó péye aṣojú kọ̀ròyìn wa Sekinat Raji ní àtúpalẹ̀ eléyìí lọ́wọ́ ikọ̀ elétò ààbò ọlọ́kan òjọ̀kan ti ń gbáradì lẹ́yìn ìtalólobó pé ikọ̀ agbésùmọ̀mí Boko Haram ti ń gbé ìgbésẹ̀ láti kọlu ìlú Àbújá tó jẹ́ olú ìlú ilẹ̀ Nàìjíríà olú iléeṣẹ́ ikọ̀ ológun ṣàlàyé wípé ikọ̀ ológun àti àwọn elétò ààbò tó kù ti ń gbáradì wọn yóò sì rí dájú wípé ètò ààbò tó péye wà ní jákèjádò ìlú Àbújá àti jákèjádò àwọn ìpínlẹ̀ lórílẹ̀‐èdè Nigeria Customs Service ṣàlàyé pé àwọn ẹgbẹ́ Boko Haram ti ń fọ́n sí ìlú Àbújá àti àwọn ìpínlẹ̀ kan wọ́n sì ti ń pinnu láti kọlu àwọn agbègbè márùn kan ní ìlú Àbújá àti àwọn ibòmíràn àwọn ibi tí wọ́n sọ wípé wọ́n bá níbùbà ni inú igbó Kunyam lójúnà Airport Road inú igbó Robochi Gwagwalada inú igbó Kweku ní Kuje inú igbó Unaisha ní ìjọba ìbílẹ̀ Toto ní ìpínlẹ̀ Nasarawa inú igbó Gegu tí kò jìnnà sí ìlú Idu ní ìpínlẹ̀ Kogi àti àwọn ibòmíràn lórílẹ̀‐èdè yìí ní ibi tí àjọ aṣọ́bodè sọ wípé àwọn afẹ̀míṣòfò ọ̀hún ti pàgọ́ wọn sí tí wọ́n sì ń bá a níbùbà. Àmọ́ alámòjútó ìlú kórè ológun ọ̀gágun John Eneche sọ nínú ọ̀rọ̀ àtẹ̀jáde kan wípé gbogbo ìgbésẹ̀ ló ń lọ láti pèsè ètò ààbò tó péye fún àwọn ará ìlú. Ẹ káàbọ̀ padà kò jẹ́ bí aṣojúkòròyìn wa ṣe jábọ̀ rẹ̀ fún wa. Gíwá ọlọ́pàá ilẹ̀ Nàìjíríà Mohammed Adamu ti kìlọ̀ fáwọn olóṣèlú àti àwọn olùdìbò ní ìpínlẹ̀ Edo àti Ondo láti má ṣe gbé ìgbésẹ̀ tako àlàáfíà ìjọba àrawa àti ètò ààbò nínú ìdìbò tí wọn yóò ṣe èyí tí ó wáyé ní ọjọ́ kọkàndínlógún oṣù kẹsàn-án àti ọjọ́ kẹwàá oṣù kẹwàá ọdún yìí nípínlẹ̀ méjèèjì ó ní olóṣèlú kọ̀ọ̀kan tó bá gbé ìgbésẹ̀ láti dá agbára àwọn ọ̀tẹlẹ̀múyẹ́ wò yóò fi ojú kata òfin kò sí bí ó ṣe lè ní ipò tó nígbà tí gíwá ọlọ́pàá ń darí àwọn olùdarí ikọ̀ ọlọ́pàá ẹkùn kọ̀ọ̀kan lẹ́kọ̀ọ́ lọ́jọ́ ajé tí ó kọjá ó ṣe ìlérí láti rí dájú pé gbogbo adíje dupò ló kópa bí wọ́n ti nífẹ̀ẹ́ nítorí ikọ̀ ọlọ́pàá kò ṣègbè lẹ́yìn olóṣèlú kọ̀ọ̀kan nígbà tí Àdàmú mẹ́nubà ọ̀rọ̀ kùngbákùngbé tí àwọn olóṣèlú ń sọ sí ara wọn nítorí ìdìbò èyí tí ó ń bọ̀ lọ́nà ó tún gbóríyìn fún àwọn ọ̀gá ọlọ́pàá fún iṣẹ́ ètò ààbò ìlú èyí tí wọ́n ṣe pàtàkì jùlọ àwọn tó wà ní apá àríwá ìlà oòrùn níbi tí wọ́n ti ń kún ikọ̀ ológun lọ́wọ́ ṣiṣẹ́ láti gbógun ti ìgbésùmọ̀mí àti ìfi ẹ̀mí ṣòfò lákòótán gíwá ọlọ́pàá wá kìlọ̀ fún àwọn tí wọ́n ṣẹ̀ fẹ́yàn sí àwọn agbègbè kan pàtàkì jùlọ lásìkò ìdìbò yìí láti ṣiṣẹ́ wọn dojú àmì láti rí dájú pé ètò ààbò tó péye fẹsẹ̀ múlẹ̀ dáradára. ìjọba ìpínlẹ̀ Ògùn ti kéde ọjọ́ kọkànlélógún oṣù kẹsàn-án dún yìí gẹ́gẹ́ bí ọjọ́ ìwọlé padà sẹ́nu kẹ́kọ̀ọ́ fún àwọn akẹ́kọ̀ọ́ iléèwé girama àti iléèwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ aṣojú kọ̀ròyìn wa Sekinat Ọláìdẹ́rájí ní àtúpalẹ̀ eléyìí lọ́wọ́ ìjọba ìpínlẹ̀ Ògùn ti kéde pé gbogbo àwọn akẹ́kọ̀ọ́ ni yóò padà sí ẹnu ẹ̀kọ́ wọn ní ọjọ́ kọkànlélógún oṣù kẹsàn-án ọdún yìí gẹ́gẹ́ bí ọ̀rọ̀ àtẹ̀jáde tó gba ọwọ́ akọ̀wé ìlú koro sí gómìnà Dàpọ̀ Abíọ́dún Kúnlé Ṣómọrin jáde ẹ̀ka ìtọ́jú àwọn ọmọ ọwọ́ àti kíláàsì àwọn ọmọ ọdún mẹ́ta sí márùn-ún ni kò tíì ní wọlé padà ní sáà yìí àmọ́ àwọn akẹ́kọ̀ọ́ iléèwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ àwọn ti iléèwé girama àti àwọn ilé ẹ̀kọ́ gíga ni yóò wọlé padà ní mẹ́sàn-án ọdún yìí yàtọ̀ sí eléyìí wákàtí mẹ́ta péré ni àwọn akẹ́kọ̀ọ́ kíláàsì kínní sí ìkẹta ní iléèwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ yóò máa lò èyí tó jẹ́ wípé wọn yóò kẹ́kọ̀ọ́ láti agogo mẹ́jọ òwúrọ̀ sí agogo mọ́kànlá òwúrọ̀ àwọn kíláàsì kẹrin sí ìkẹfà yóò máa wọlé sí iléèwé láti kẹ́kọ̀ọ́ láti agogo méjìlá ọ̀sán sí agogo mẹ́ta ọ̀sán ní ti àwọn iléèwé girama àwọn ti kíláàsì kínní sí kíláàsì kẹta ní ìpele àkọ́kọ́ ní iléèwé girama yóò máa kẹ́kọ̀ọ́ láàárín agogo mẹ́jọ mẹ́jọ sí agogo mọ́kànlá òwúrọ̀ nígbà tí àwọn ti kíláàsì àkọ́kọ́ sí ìkẹta nínú ìpele kejì ní ilé ìwé girama yóò máa kẹ́kọ̀ọ́ láti agogo méjìlá sí agogo mẹ́ta ọ̀sán. àwọn ilé ẹ̀kọ́ ìkọ́ṣẹ́ ọwọ́ yóò máa lọ láti agogo mẹ́jọ òwúrọ̀ sí méjì ọ̀sán. lákòótán ìjọba ìpínlẹ̀ Ògùn tẹ̀ mọ́ àwọn ilé ìwé aládàáni létí láti tẹ̀lé àlàkalẹ̀ ìjọba kí wọ́n sì pa àwọn òfin ìdènà ìtànkalẹ̀ àrùn COVID-19 mọ́ Sekinat Ọláìdíraje kò jẹ́ bí ó ṣe jẹ́ bí aṣojú kọ̀ròyìn wa ṣe jábọ̀ rẹ̀ fún wa ní báyìí a dàn dúró díẹ̀ náà ìròyìn mẹ́wàá sì ń tẹ̀síwájú.